إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقف ولون الحمد لله رب العالمين ọba tí ó ṣe ìpàdé wa ní ìrọ̀rùn láti máa bá tíra Riyadu Salihin lil Imam Sharafuddin An-Nawawi rahimahullah láti máa bá kíkà rẹ̀ nìṣó ní ìjẹ́ ìjọ ibi tí a kà nínú báàbù al-amr bil-ma'ruf bil-ma'ruf wal-nahy anil munkar òun náà ni à ń bá hadithi ètí apá méjèèjì òun náà ni hadithi pé tí a bá wà ní àárín ọ̀nà tí a jòkó tí àwọn èèyàn ń kọjá ń bẹ̀ o tí ò dáa a gbọ́dọ̀ kọ́ tabasi rí nǹkan tí wọ́n yẹ kéèyàn ṣe ní dáadáa a gbọ́dọ̀ ṣàlàyé fún un ní òní láti bẹ̀rẹ̀. في ابن عباس في الدعوة نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى خطر من باب بيد يد رجل فنزعه فتوحد وقال يعني أحدكم إلى دموة النار فجعلها تسري فقيل لرجل فقيل لرجل بعد ذلك ما ذهب رسول الله فقيل لرجل بعد بعد ما ذهب رسول الله صلى الله عليه وسلم خذ قاتلك انتفع به قال لا والله لا أخذه أبدا فطرحه رسول الله صلى الله عليه وسلم رواه مسلم التاسع عن ابي سعيد الحسن البصري أن عائد بن عمرو رضي الله عنه دخل على عبيد الله بن زياد وقال أي أي من زياد فقال أي بني إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الشر الرعاية الصلاة وإياك أن تكون منهم فقال له اجلس فإنما أنت من قولة أصحاب محمد صلى الله عليه وسلم وقال وقد كانت لهم مخالطة إنما كانت المخالطة بعدهم وفي غيرهم رواه مسلم العاشر عن عبيدة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر ولتنهون عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم رواه الترمذي وقال حديث حسن نعم الإمام النووي رحمه الله nínú باب tí يعني wa الأمر بالمعروف kí báàbù al-amru bil ma'rufi nahyi anil munkar àti ọ̀rọ̀ nípa ikọ̀ ìbàjẹ́. Sheikh ni Ibn Abbas radiyallahu anhuma òun ni ó gba hadith ìwọ́n látọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam. قل رأى خاتما من ذهب في يد رجل النبي ليو كقلت ni ọwọ́ ẹnìkan ọkùnrin lẹ́nu yẹn ó fi òkà wò sọ́wọ́ gbàtà lẹ́yìn sallallahu alaihi wasallam lórí fanẹ̀zá ẹ̀wú ànábi wá fà yọ lọ́wọ́ rẹ̀ fatọ̀rọ̀ ṣù ànábi wá ju òkà yẹn nù. níbí yìí a rí gbọ́ yí pé ànábi sallallahu alaihi wasallam ó rí pé nǹkan tẹ́nìyẹn ṣe nǹkan tí ni. kí ọkùnrin kó máa lo gold sí ara kọ́mọlóhùn bí ń ṣẹ̀sọ́ sọ́rùn àbí sí ọwọ́ anabi sallallahu alaihi wasallam wá rí ní ọwọ́ arákùnrin yìí anabi wá ń fa ìlọ rẹ̀ anabi ọ̀sọ́ fún pé yọ gẹ́gẹ́ fa òkà kù lọ́wọ́ rẹ̀. anabi gbà tán anabi tó wá sọ nù ọ̀kọ́ọ̀lù anabi wá ń sọ fún pé yàmídù aṣùdùkùn ilà jamratin min nar ẹnì kọ̀ọ̀kan yóò sì máa máa yóò sì máa fọwọ́ fa ògùn náà ọ̀yẹ̀jà àìlò àfìyẹ́dẹ̀ yóò wá fi náà yẹn yóò fi sọ́wọ́ ara rẹ̀. ẹni pé ẹ máa máa ẹ sì máa lọlé kọ́ ara yín naa náà fún ọkùnrin yẹn góòdù tó ń lò yìí yóò di ìyáná fún ọba iná ìṣeré ní tó ń fi góòdù sí láyé òbí gbọ́ ọ. وقيل لرجل بعدما ذهب رسول الله صلى الله عليه وسلم خذ وثمن ẹni bá lẹ́bi gba ọ̀gá àlẹ́yìn wa sọ nù ìgbà tó wáyé àlàyé wọn sọ pé à mú ọ̀gá rẹ padà bàtà lẹ́bi lọ tán ẹ̀yìn tẹ́gbẹ́ bì kó o wá nǹkan tó fi ṣe kó o máa lò ó báyìí ọkùnrin àwọn ni pé ẹ̀ka ní tẹ́kìrì ní wàlláhi la àkóbòkò àbẹ̀dẹ̀ ọkùnrin ní ọ̀pọ̀lọ́ ọba fúnra ní ìdí tó mú ọ̀pọ̀lọpọ̀ aṣọ Rasulullah sallallahu alaihi wasallam ànábì ti gbà sọ̀rọ̀ lọ́wọ́ ànábì ti ní kí n sọnù èmi al-amru bil ma'rufi. والنهي عن المنكر ikọ́ ìbàjẹ́ àti ìpàṣẹ dáadáa ni anabi sallallahu alaihi wasallam gbà tó rí tí arákùnrin yẹn ṣe tí ọ̀dà anabi gba ọ̀rọ̀ rẹ̀ anabi gba òkà ọwà sọ́nù níbí láti mọ̀ pé àṣé ìyẹn a máa fi ọwọ́ kọ ìbàjẹ́ lọ́nà ní fi owó ló fi kọ ìbàjẹ́ ọgbà lọ́wọ́ rẹ̀. àwọn afọwọ́n ṣàlàyé pé arákùnrin yìí ó ti mọ̀ ó ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé kò dáa kí ọmọ lo òkà ànábì ti sọ fún rí òun ló falà ànábì òfin kan sọ fún ma ànábì lọ́wọ́ rẹ̀ báyìí ó sì gbà nǹkan òun ṣe ọgbà òkà òun kò lọ́wọ́ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ó túmọ̀ sí pé tó bá jẹ́ aláṣẹ abẹ́ni tó kápá yàn tó bá rí èèyàn ń ṣàbúrú o lè fi ọwọ́ bá wí lẹ́sẹ̀kẹsẹ̀ tó ní ní kó tó máa sọ fún ma wíyẹn tó yẹ kọ́ ọ̀nà ni ọkàn máa nà lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kí ló dé tí èdè tó fún ọ rí ọ̀nọ́rọ̀ gbọ́ irú ẹni yẹn kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ kí yẹn bá bá yàn lọ tura níbi sọ̀lọ́ ọ̀rẹ́ sọ̀lọ́ kó ṣe bá arákùnrin yìí lò anábì gba òkà o lẹ́nu ó ti sọ nù tó bá kàn án fáwọn ṣàlàyé pé nínú àgbọ́yé fẹ́kẹ́ ìdí mẹ́nu hadith yìí òní pé nǹkan tó bá jẹ́ nǹkan bú yẹn lè gbà á kí o sì pa yẹn rẹ kí o ti sọ rẹ kí o sọ nù yẹn yẹn anábì gba òkà o anábì sọ nù anábì ò sọ pé ẹ ti ṣe nǹkan míì ànábì sì máa kó lè ṣe nǹkan míì ó túmọ̀ sí pé kò sí tó burú ni kéèyàn rí ní ìyẹn bá ń ṣe láìda kí ẹ ní ṣàìda kí ẹ gba nǹkan kí o sì bàjẹ́ kó bá bá ti gbé nǹkan tí ó wúlò náà ni kí ọba nǹkan mi jẹ́ torí pé kẹ́ni wọ́n ti fi ṣe tí ò dá mọ́ ní ìjọ mi. ṣùgbọ́n kan náà nínú kékeré tó wà ní ẹ̀dẹ́sì yìí òun ni pé nígbà míì al-inkaru bil-inkar munkar yahtaj ahyanan ila al-ghilza mo ní kí n lè koko nígbà míì nígbà tí mo bá kọ ìbàjẹ́ nígbà náà mi ṣe pẹ̀lú arákùnrin yìí ẹni pé níbo mi àtọ́jú sallallahu alaihi wasallam ọbẹ̀ kọ́ bàjẹ́ ní fún ẹni tó ṣe kókó tí mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pálá anabi sallallahu a wasallam arákùnrin tó wá láti oko ó sì dénú mọ́ṣáláṣí ló máa ń tọ̀ síbẹ̀ báwọn ẹni tó ń gbàgbé máa anabi yẹn fílẹ̀ fílẹ̀ fílẹ̀ kí ló fà anabi sallallahu alaihi wasallam gbé màṣíṣì rẹ̀ pé eléyìí ọmọ kankan bákan náà anabi sallallahu alaihi kí n sì mọ̀ náà kó sì mọ̀ náà máa fi iná ọmọ wọn fa iná kó wá fi sọ́wọ́ fún ara rẹ̀. ó túmọ̀ sí nígbà míì iná gbogbo ara yẹn nígbà míì. irú ní àdéhùn ní ìlà

ní ìgbésẹ̀ nìkan anábì ní wọ́n yín nílẹ̀ àkọ́bí nínú náà yá ìyá náà ń bẹ o fún àwọn àbúrò ìjẹ kò báwọn yẹn wọn fi kalẹ̀ tó wọn yóò fọ ẹ̀ṣẹ̀ wọn dáadáa nínú náà ìyá náà sì rè onípe ọlọ́run fi ìyá náà ní wọn fi yóò fi iná sí ìtọ̀ ní ẹ̀ṣẹ̀ òun ni pé ìyá náà ìgbà míì a máa fi tẹ̀yẹ̀ lójú nínú ìgbà ní ọ̀rọ̀ mi ní kúlẹ̀ màdúrà ìjà tìlú ọkùn bàtẹ́lì náà wáyọ̀rọ̀ tó ẹni tó gbogbo ara rẹ̀ ọmọ ìjọ náà nìyẹn o. àmẹ́lẹ̀ yìí àwọn apá kan ara náà ni ọlọ́sọ̀ sọ́là lórí yóò máa ju ẹni ẹ̀wọ̀n iná máa ju ní ọwọ́. nínú hadith yìí bákan náà a rí gbọ́ yé pé bí ìmọ̀ ní àwọn sọ̀hábà ó ṣe lágbára tó àti ìsáré máa jáwọ́ kò níbi tí ọlọ́wọ́n bá fẹ́ tẹ́lẹ̀tọ̀ lọ́sọ̀ náà wọ́n bá fẹ́. bàtà níbi ìgbà òkà yẹn lọ́wọ́ arákùnrin tẹ́lẹ̀tọ̀ sọ́lọ́mù sọ́nù àwọn ìwọ́n náà sọ pé a ah, kó kọ́tà máa mú òkà rẹ̀ ìntẹ́fẹ́ ìbí kó máa lò ó bóyá lọ lé ta ni bóyá ó bóyá ni bóyá fi ṣe kankan ni ọkùnrin ní wàlọ́ọ̀ì ìyá àkóbò abàdà ní ìní mú mọ́ láéláé nítorí mi ni mo lò wá tálẹ́ bí gbà lọ́wọ́ mi èyí ló yẹ mọ́ o ṣubú yìí ni tiẹ̀ káwa náà ká máa wúra wa àwa anábì anábì àǹbá anábì lọ à ń ṣe mórí anábì ǹjẹ́ ṣé anábì gbà ń tálẹ́ yẹn wọ́n ṣe lọ́wọ́ rẹ̀ táwọn bí ọ̀nà ẹni tí ìfẹ́ anábì sallallahu alaihi wasallam tó ní. tí ò máa gba gbogbo tí kò dá lọ́wọ́ rẹ̀ ń rẹ̀ jẹ́ ní. Ibi jẹ́ pé yẹn lójú ànábì lélẹ̀ yìí. Èsì tó dìgbà tó bá wà lọ ní kọ́yẹ títa tó lọ kójú kólù tó wá ń kí gbogbo àdúgbò tó lè kára àdúgbò gbádùn tó lọ pariwo pariwo pariwo gbogbo òru káwọn èèyàn sùn ẹni kí ló ṣe ni. Ìṣòro eléyìí kì í ṣe ó sì rí kíní ẹ̀wọ̀n ọlọ́run ní sanwó láéláé ọlọ́run ní sanwó láéláé ọlọ́mọdé torí eléyìí náà ni àwọn ẹ̀kọ́ tó àwọn afáà ṣàlàyé nípa àdéhùn yìí tó bá kẹta tá a bá wò ó túmọ̀ sí pé lílo òka ẹ̀tọ́ ni tí nǹkan tó burú bẹ̀ ní ẹ̀bá lo òka àmọ́ òka yìí kò gbọdọ̀ jẹ́ gold irú kan jẹ́ òṣèlú òṣèlú gbogbo bẹ̀ ẹni tó fẹ́ bọ̀ tó bá ṣe pé pírígọ̀ yìí náà yẹ pé sílùfà tí ẹ fẹ́ lò ló ka kò gbọdọ̀ jẹ́ òǹkà tí wọ́n jẹ òǹkà kan wà ńlẹ̀ lẹ́yìn náà kò gbọdọ̀ jẹ́ òǹkà tó ṣe pé àdéhùn kankan yóò wà lórí rẹ̀ orí òǹkà tó mọ fásitì fún mi ni àbí òǹkà tí yóò máa dáàbò bo mi àbí òǹkà tí yóò máa fa báyọ̀ mọ̀ fi ń lé fẹ́ mi àbí òǹkà ibi tí a ti mọ yọnu ìyọnu ayé gbogbo eléyìí kò ka ẹ̀kọ́ mi tako kala fún kódà Ànábì sallallahu alaihi wasallam òun náà ní ọ̀ka tí máa ń lò ìgbà tó ṣe pé kódà Ànábì bá débi káyọ̀ wá sọmọ yẹn ni Ànábì ní gbọ́ yé pé tí àwọn èèyàn ńláńlá bá ti wà Ànábì sallallahu alaihi wasallam tó bá kọ lẹ́tà sí àwọn èèyàn ńláńlá kan tí wọn ò bá rí stamp níbẹ̀ wọn ò ní wọn ò ní kà kún àdẹ́lu wa bá débi pé wọ́n padà wá fi òkà rẹ̀ ní sáàmù wọ́n wá ṣe òkà kan wọ́n wá kọ Muhammad Rasulullah sí tó bá ti wá kọ rìsálà tó kọ lẹ́tà sáwọn èèyàn tán wọ́n máa tẹ òkà àwọn ọmọ wọ́n fi mọ̀ pé a àtọ̀gbà náà yìí ni ó ti wá dúró lẹ́yìn ìṣúná kan tí òwúrò gbà nínú òkà kú sọ́rí òkà bàbà òkà kéré kan òkà ìyọ́nú òwúrò lẹ́yìn òṣùwọ́n tó yọ jìnnà sí péjépéjé náà. حديث التاسع لكسر أبي سعيد الحسن البصري أن عامر بن عمرو أبو عمرو رضي الله عنه دخل على عبيد الله بن زياد هو لك عبيد الله بن زياد فقال أي بنيج وأني ومني إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قلوا النبي صلى الله عليه وسلم وصفين ìnà ṣàlọ́rọ̀ àì àlàṣẹ́tọ̀mà wípé àwọn adarí burúkú ẹni tó burú jù ládarí òun náà ni àlàṣẹ́tọ̀mà òun ẹni tó ṣe pé ó le koko tó máa ń da àwọn ọmọlẹ́yìn rẹ̀ àbí àwọn aráàlú rẹ̀ tó máa ń da àwọn onídàkúdà tí ò fojú rẹ̀ fún wọn tí ò láàánú pẹ̀lú wọn aláburú èèyàn ni.

ànábì ní ẹni tó ń jẹ́ èèyàn burúkú jù láyé láàrin àwọn aláṣẹ àbáwọn olórí àbáwọn ọba ìyẹn tó ṣe pé ìpín bá máa ń da àwọn èèyàn rẹ̀ nídàkúdà tí kò ṣàbójútó wọn tí ò ní ìfẹ́ wọn tí ò ní ìkólé kan nípa wọn. wọ́n lé wá iye aka àǹtẹ̀kùn náà nínú wọn sọ́ra o wọ́n lọ́wọ́ rí báyìí o ìfàkọ́ rẹ̀ náà. عبيد الله واسمه اجلس دكو وانما انت من خولة اصحاب محمد صلى الله عليه وسلم هو اي اي شيء اي شيء لا لا لا يا صحابة اي كان يوتي اللي كان ما بتاكل لا يا صحابة فقال هنا وعدلون هنا وقال كانت لا ام خالة شيء èèyàn lọ́rùn ń bẹ lọ́rùn sọ́ọ́bà ni ẹni táwọn èèyàn rẹ̀ lẹ̀ wọ́n ní ọ̀kálà bí kéèyàn nínú èdè lọ́wọ́ àgbẹ̀ tó bí kéèyàn lọ ìlú bọ́ kẹwàá kù yìí tí wọ́n bá yọ tí wọ́n pè ní eh, ìyẹ̀gbọ̀n àbí àbí eh, wọ́n pè ní èyí àbí ṣàkìṣàkì wọ́n ti yọ èyí tí ó kúnná kó mẹ́ èyí tó wá sẹ́kù mẹ́ o ọ̀nà ń pè ní ọ̀kọ́là ó ní wọ́n yíyà èyí ṣe ní kí n tí ẹni kì í ṣe ìdí kì í ṣe èyí ńláńlá láàrin wọn òun á ń bí pé sí èyàn jákèjọ tó èyàn kan bẹ tó jẹ́ ọ̀kọ́là tó jẹ́ èyàn rẹ̀ láàrin àwọn sọ̀rọ̀ ó ní innama kanat al-mukhalatu ba'dahu dájúdájú ọ̀kọ́là àwọn èèyàn tí ń gbé èèyàn lọ́dọ̀ èèyàn èèyàn èèyàn yẹyẹ báàjà wò ẹ̀yìn àwọn sọ̀hábà ni wọ́n wà kìí ṣe láàrin wa wà fi ẹ̀gbọ́n ìrìnkè àtẹ̀ǹkè bá sara wọn ó túmọ̀ sí fún sọ̀hábà wọn sọ fún gbogbo ayé yẹn ìyẹn ńlá ni wa nta bẹ́ẹ̀ lónìí lè àdéhìí gangan òun ni pé amru èèyàn áyíga fún amru ọ̀nà ìdíbà Ubaydullah ibn Ziyad Ubaydullah ibn Ziyad yìí ọ̀kan nú àwọn kòlàfà ni wọ́n lọ níbà nígbàgbọ́n náà bà ní òmẹ́yà ni wọ́n lọ níbà ìgbé á tó ń ṣe yìí lọ́pọ̀ ó rí pé ń wo àwọn ìwà tó lágbára wọ́n wá lọ níbà pé òun gbọ́ ọ̀rọ̀ ìdátọ̀rọ̀ ànáyì kí ni ẹ̀kọ́ tá a ni pé ẹni bá jẹ́ aláṣẹ ẹni tó bá láǹfààní tó fẹ́ ṣe wá àti fáláṣẹ yóò lọ lè bá aláṣẹ ni gẹ́gẹ́ bí àìsàn bọ́ọ̀lù àmì bọ́ọ̀lù ṣe yìí kọlọ̀ lè bá àwọn ọ̀bẹ ìdè lọ rí ìbòlùsíyà kọlọ̀ lè bá ń lé ni. ìgbà tí ọ̀bẹ ìdè lọ ìbòlùsíyà ti wá ń sọ̀rọ̀ tó lágbára sí i àìsàn kò tó bínú ó tó sọ̀rọ̀ tí ó tutù fún ni. ó tó mọ̀ sí pé ẹni tó bá fẹ́ gbìyàn pàtàkì jùlọ ẹni tó bá di aláṣẹ àyè máa pariwo rẹ̀ níta àyè máa pariwo rẹ̀ ní rédíò tó bá ti láǹfààní àti lọ́lẹ̀ ń bá tó láǹfààní láti lọ́lẹ̀ rán mi sí yàgò ẹnu rẹ̀ lọ́wọ́ wọ́n lọ lé máa lọ lé máa sọ̀rọ̀ rẹ̀ níta kọ́ lọ lé bu kò sí nínú ìlànà Ànábì sọ̀rọ̀ bọ́ ọ̀nà sọ̀rọ̀ tí bá rí ẹnìkan tó bá gbé súnà lórí tó wá ṣe pé kó máa bú àwọn aláṣẹ yìí gbàgbọ́ yìí kò fi sí àlùsùn àtàwọn abẹ́ tó bá jẹ́ pé ẹrí ẹnìkan tó ṣe pé èyí búrú kó sáà máa búrú ẹni wá àti rẹ̀ ó tọ̀ kọ́nà tó bá ń kúrẹ́ lálùsùn náà tó ń tara rẹ̀ jẹ kò sí lórí mẹ́nhàjì alùsùn náà tó lọ jàmọ́ ẹ̀wọ̀n bí Ànábì sallallahu alaihi bó ṣe lò pẹ̀lú èèyàn ẹ̀wọ̀n bí Ànábì sallallahu alaihi bí àwọn sọ̀rọ̀ náà àwọn tó ń jẹ́ aláṣẹ. bákan náà àlàáṣẹ ẹlẹ́ àdékọ́lẹ̀ حذيفة بن اليمان رضي الله عنه ولو حديث واحد قل والذي نفسي بيده قل من في يوم أجل هو لور مجبورا النبي من في أمين مجبورا وبتكون لهم نبي أو القسم القسم يقول القسم الضامن للتوحيد ìbúra tó kóta tóbi sínú kí mo fi ọba tí èmi lè bẹ̀rẹ̀ ọ̀rẹ́ búra ó ní kí òun lè gbà òun lè dúlẹ̀ kò sẹ́yìn kan tó lè gba ẹ̀mí òun òbí ni ọmọ bẹ̀rù tó lè sèké ní àwọn alábọ́jọ́ pàmì àkíní kan pàmì kan òun tó bá àwọn ẹ̀mí rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ. àwọn tó bá ti gbà púpọ̀ sí ẹni tẹ́nu rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ tó sì kò sẹ́ńtú lè pa ọ́ sẹ́ńtú lè pa burúkú ẹ̀mí náà tó mẹ́ta lẹ́nu sọ yìí wà lábẹ́ iná sí ìyẹn náà lè fi wípé ọ̀kìdì gbogbo gbà náà lè mùsùlùmí máa lẹ́nu bàtà sí ọ̀tá bá kí ọ̀tá lápèjúwe káfí asàlámù àlẹ́kùn ẹ wo gbogbo àwọn ọ̀tá ọ̀kìdì tá a ṣe nígbà tá a bá ń sà tá a bá ń kí ọ̀rọ̀ wọn bàtà bá tó sálámù báyìí Allah asàfùlá asàfùlá asàfùlá. اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والاكرام قال اللهم لا مانع لما اعطيت هو ايمان lẹ́yìn ronú òkú ọlọ́run kò sẹ́ni tó lè fún yẹn ní tọ́ọ̀bá fún yẹn òkè wọn alẹ́lẹ́ máa àwọn olójúmọ́ pẹ̀lú kọ́ ọmọ nǹkan tó ń wí sísúnmọ́ tó ń sọ yí ọ ṣàpé imáni yìí ló máa ń ní kọsídára yẹn ni. وسلم السلام عليكم اللهم لا مانع لما اعطيت مستند قمت ورغبكم ولا معطي لما منعت مستند الفعل دون رغبتنا ṣe ń ka òṣèlú ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àlẹ́ ìsọ̀lá ọ̀sọ̀lá ọ̀fẹ́ búra ìbúra látọ̀rọ̀ méjì o ìbúra rẹ̀ tó wá dá padà sí mo fi ọba tí ẹni lé wa lọ́wọ́ rẹ̀ búra wọn lè ta ọmọ orúkọ nàbẹ́ ìmọ̀ ẹ̀rù ọgbọ́dọ̀ náà pàṣẹ ní o àṣẹ dáadáa ẹ bá rí dáadáa ìgbọ̀rọ̀ máa ń pe àwọn èèyàn sí ní ọ̀làtẹ̀lẹ̀ àwọn ìlúna ẹni ìmọ̀lùkárì ẹ sì gbọ̀rọ̀ máa kọ ìbàjẹ́ o dandan ní tẹ bá wo ṣúgà yìí ṣúgà tàwùkìtì kọ́lá tàwùkìtì méjì là tàwùkìtì ni núùnù tó wá ní tàwùkìtì lòun náà kí tó wá sí tàwùkìtì kọ̀ọ̀fífà tàwùkìtì tẹ̀kíyà ni ní kí wọ́n ní kó dandan dandan gbọ̀n òun ní kẹ́ ẹ máa kọ ìbàjẹ́ oníkẹ́ ẹ sì máa pàṣẹ sí dáadáa. anábìrin tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ awùlà yìí kán nà lọ́wọ́ àyẹ̀wò àìsàn àlẹ́kùn ẹ̀kọ́ ọ̀gá mi tọ̀ nínú kẹ́ ẹ máa retí kó súnmọ́ kí àkójọ fún ilé akọ̀dọ̀ náà tẹ́ bá ti gbẹ́nu tì ní àríbàjẹ́ pọ̀ máa àárín ẹ̀pá aláṣẹ dáadáa mọ́ ànábì yẹn mọ́ retí ọlọ́run. lẹ́yìn ìgbà náà tí ọlọ́run bá bá ṣẹlẹ̀ súnmọ́ tẹ̀lé ìhùnà ọ̀hún ẹ máa bẹ ọlọ́run ọ̀la ní ìfẹ̀jẹ̀ àbùlákùn ọlọ́run ò sì ní gbà àdúrà yín ẹ bẹ ọlọ́run tì ọlọ́run nígbà látara pé kí ni kó kálukú máa rí ìbàjẹ́ kó sì máa dákẹ́ ọmọ kọ̀ ọmọdé kò sí tọ́kàn mi bẹ́ẹ̀ ọdẹ ìfilẹ̀ kó máa bá a lọ ẹ̀yin náà wúta bára wa dé báyìí láwùjọ yìí wúta wúta bára wa dé látara tó kálukú ọmọ káwọn lẹ́nu ẹ̀ ẹ̀yà sílẹ̀ ẹ̀ ẹ̀dá kò tí kò gbú ẹ̀yà ara ló tẹ̀lé apá papọ̀ kí ọmọ ní ṣe ìbàjẹ́ yìí ànígbà fún ẹ̀ kó pa ogbó yìí tó lè pa ogbó yìí àwọn kan tó kálukú bá fọwọ́ lẹ́rán ẹ̀ wà máa burú gbé yóò wá di òsàmọ́ yín lọ́wọ́ torí pé kí ló ẹni tí wọ́n sọ wọn kà ọmọra eléyìí wọn kà ọmọra eléyìí wọn kà ọmọra gbàgbọ́ kà ọmọra àyè wa gbá bàjẹ́ bàjẹ́ wọn wá fẹ́ ọkàn wa ní balẹ̀ mọ́ ẹ̀ wá ní ní fọkàn balẹ̀ nítorí ẹgbẹ́ ti gbóyọ ìgbà ìfọkàn balẹ̀ wọn yọ wọn lọ láéláé fún yín àbújọ tí ẹni tí yóò fi lọ́kàn wọn tó bá kú àwọn bọ́dà kan ní kọ́ra poli gbà kan àwọn kọ́ọ̀tù wọn náà ní kọ́ gba ogun ní kankan kan àwọn ọmọ ọ̀rẹ́ mi kan sì ní àdéhùn gbà wọn afẹ́lẹ́ ìlànà ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ wọn làwọn kan ti sáyé ìjọba pé à ah, ẹ dàpọ̀ kí wàá ní ìfàní wa gan-an lórílẹ̀ ayé gan tó pé aburú wa gba aburú wa aburú wa gba wa gba yẹn láyé ìdí oṣù tèjì yìí à ah, ah. nínú ta gbẹdọ̀ wa kẹ́kọ̀ọ́ kan náà léwé yìí à ọmọ òwú báyìí o nǹkan ìsánú o ó yá ẹni tẹ́ bá lè pa ẹ máa pa nígbà wọn dìde sí wọn wọn padà sákẹ́yìn ní wọn padà sákẹ́yìn ṣùgbọ́n àwọn dúró ló pé àwọn ṣe tán àwọn ìwà lókè àwọn ṣíjọ́ ní sọ́n yá ẹja jọ kọ́ papọ̀ àwọn amú wọn káàkiri àwọn ìrọ̀lẹ́ wọn àwọn amú wọn káàkiri wọn ìrọ̀lẹ́ tí wọ́n sí mẹ́wọ̀n wọn mú ọlọ́pàá lọ́wọ́ wọn lù wọ́n sì mú ọlọ́pàá lọ́wọ́ wọn tó ti lé náà ara wọn náà ni wọ́n sì mú ọlọ́pàá lọ́wọ́ ẹjọ́ bá ní kẹ́lẹ́ pa ní wọn ẹ̀ pa àwọn náà ti tán láwọn ọ̀fẹ́ kú tó torí pé kí ni tó kálukú bá ti ń wo ìbàjẹ́ ní tí wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn àdébí ní ọlọ́run ó gbọ́n sọ àwọn ẹ̀yà oríṣiríṣi ìyà ẹ̀tẹ́ ìyà àbùkù ìyà ìfọ̀kànbalẹ̀ ìyà rírà ríro nínú ìṣẹ̀lẹ̀ sí lẹ́yìn náà yóò nìkan ẹgbẹ́ lọ́run ọlọ́run sánú ọlọ́run sì ní sànú yìí torí ọlọ́run ní ẹ̀ ṣe الحادي عشر حديث يليق وكلا أبي سعيد الخدري رضي الله عنه أمام حديثه وقال وصبايكي أنا من أفضل الجهاد أنا من الجهاد صلى الله tó pàtàkì yẹn ni pé kéèyàn ṣe jihad yẹn ni pé kéèyàn ìjagun sọlọ́wọ́ anábì ní kẹ́lí mọ́tò àìdílẹ̀ onígbólóhùn déédéé kéèyàn ń sọ ìjà sultani ja'iri lọ́dọ̀ aláṣẹ ní sàbùsí ẹwà nídìí yìí o àwọn tó máa ń takò àwọn aláṣẹ lórí rédíò àbí lórí tẹlifíṣàn àti tí náà máa ń lò ó àmọ́ àdánwò ni pé àìgbọ́ àdéhùn àlẹ́ sọ̀rọ̀ sọ́lá mi yìí tẹ́tí ọba ti mọ kéwù àdánwò báyà tó sì gbéra rẹ̀ jáde pé omi làbá tí ò kéwú tí ọ̀dọ́ lè kéwú náà ni ẹ̀yẹ́ gbọ́dọ̀ mú tó ògùn tí ẹ̀ máa ń ṣe láyé torí pé ọmọ inú kò tó padà dé wọ́n kò ṣáàpì sọ̀rọ̀ kábà mi rẹ́ sọ̀rọ̀ wọn ń la aláka á fún na ìmáàmà kọ́wé ó ní mo tó tó ń ṣe o ó lè ṣe é ṣe kí wọn padà wá di aṣáájú láàrin àwọn kan kó máa fọ rí wà á ní sí àǹfààní fún láti lè kéwú mọ́ náà ni wà á máa ń fẹ́ àtàwọn tààlí فكبر عليه أربعا لوفاته náà ló fi ń dùn ní gbogbo àwọn tó ń jó súnà kíkẹ́ kéwú ń bẹ kéwú ń bẹ alhamdulillah náà ló gbogbo àwọn tá a jẹ́ sábàbù nìkan náà a ní ti kéwú àwọn bídà yẹn wọ́n máa kéwú fa òun ní sọ àìkéwú wọn ní ẹgbẹ́ wọn ní jàmbá tá a ti ké ah wàlúwà jàmbá náà ti máa kéwú ah kíni yóò máa kéwú ah wàlúwà yàtúkọ̀ lè gbọ́ kíkẹ́ tìrẹ̀ méjì kọ́mọ́ òkú yé àbí àwọn lẹ́kṣọ̀ rẹ̀ tí wọ́n gbẹ̀rẹ̀ ọ̀kọ́ ọmọkọ̀ wọ́n di sí ni àwọn ọmọ ògbó jẹ́ nípa àá yá ìtẹ́sẹ̀ ń tẹ́lọ́mọ tó ń rẹ̀ ní àá ah. ẹ̀jẹ̀ arúgbó jẹ́ wọ́n wọ́ọ̀sì sí ní ìsinmi ń wọ́n wọ́ọ̀sì sí yóò pé kéwù ti báyìí yóò dá ilé àhà ilé àbá lórí rédíò yóò pé kéwù tì kéwù tó wọ́n bá ti wọ́ àdáwò dé ọmọ ìyá ẹ̀yìn islami udi karuni ili abu bilhadidi asibat markazi udi karuni markazi to ani ili abu bilhadidi kali ashibali wa mudula tubalu alimun nasa uluma laysa yadri arijalu alimu annahu bililmi akitawu ibalu ne kolaba abiri akitọ́bù lè ti bá lú yóò tún wá wí akitọ́bù lè ti bá lú áá láàrin àìlọ́gbà akitọ́bù lè ti bá lú bó o ẹni tó kó dàbí bá ní pé kìlì abú fìlì àrùbí kan ni wọn mú láàrin bá lú wọn ni àlèmóhùn annakun fìlì ẹ̀lìmù wọn ni àlèmú náà sàbùnú máa lé sàlẹ̀ ríà sẹ́yìn ló ti wá rò pé lúlúlúlú náà gbogbo ọmọ jẹ́ ọmọ pé bàbá òun ṣe wákùfù wákùfù ni ìṣàìdù lè nìdọ́ọ́lẹ̀ sùkúrù wà lórí rẹ̀ ìṣàìdù lè nìdọ́ọ́lẹ̀ sùkúrù wà lórí rẹ̀ àlìmúhùn alìmúnáṣà ìlúmọ̀lẹ̀ ìyẹ̀fẹ̀yẹ̀dẹ̀rí àrìjálẹ̀ sùkúrù wà lórí rẹ̀ alìmúhùn anàkú fìlẹ̀ ìlmi àkọ́bùl jìbálẹ̀

àdáwò dérò pípẹ́pípẹ́ pẹ̀lú ògùn ọlọ́run á padà gbé síta gbangba àwọn ìkéwùké rẹ̀ ń tẹ́nu rí pé àpárọ́ mọ́ òun rẹ̀ òun ẹwà fà gbogbo ayé wà fà mọ́ àdìsù àdìsọ yìí mùsùlùmí lọ́kàtì yìí o àfà gbogbo bídíà ní kúkúrú òun náà lọ́kàtì yìí o bídíà láì tààlà ìta gbangba public lecture láti ṣe gbogbo kálukú lórí ayé èso olódò lélẹ́yìn ilé ìsàfà ọmọ ìyá dì kòkòrò ọmọ kéwú àwọn ọmọ ìyá tó tó jiná tó bí tí mo ti lọ òun gẹ́gẹ́ ni pé kéèyàn ní ìmọ̀lẹ́lẹ̀ nǹkan tí wọ́n máa ń ṣe kó jọ ní ojú sẹ́ni ẹ̀ńdà sultan bí tí mo ti lọ mu anabi abdul jihad kẹ́lìmọ̀tò hajjlẹ̀ anabi ni jihad tó lágbára jù onígbólóhùn tí yẹn bá sọ ẹ̀ńdà sultan jà lọ́dọ̀ ẹ̀ńdà wọn wọn àmì tọ̀ sẹ́ni báyìí kéèyàn ó sọ̀rọ̀ fún fún aláṣẹ àá ah, ẹ̀sùn alẹ́ kámọ́ kámọ́ kámọ́ sọ̀rọ̀ aláṣẹ ń tamọ́ òun náà lè ba ṣé ẹ̀ńdà àwọn òbí ọ ni ẹ̀ńdà ọ wà lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló ti máa wí ìrìkọ́lọ̀ lè bá ní kí pípé tọ́mọ wí kàkiri ọ̀nà ọba ọwà ṣòro fún irú tí ẹ̀yìn sọ̀hábà yìí àìbọn amòtọ́wà sọ fún ẹ̀yìn òbẹ́tọ́lá ìmọ̀ ìyàtọ̀.

fi sọ̀rọ̀ fún ẹbí ní tó bá níbi ní tó bá ní bùkátà sí ní tí o fẹ́ kó ṣe ń dáadáa sọ fún ẹ ní tí àwọn yẹn fi ba yé àwọn tó ń jẹ́ àwọn aláṣẹ ń jẹ́ nìyẹn tí báwọn afá kan ní ti kéde fún wọn kò sí bá ṣe wà láyé wọ́n láwọn aláàfá ọ̀tá aláàfá àwọn tó bá ti rí ọlọ́run mú ọdẹ kiri ara rẹ̀ ló kù ọmọ mi kan jà fẹ́ wá sẹ́lẹ̀ sí i láti lọ wá nìkan fún ẹ̀rọ kọ́dà àwọn náà tó ní wọ́n máa gbé ayé ìlú wọ̀nyí ẹ̀sìn ọkọ́ ọ̀dà kòngílá ní ọ̀gbà kòngílá ọ̀fíìsì kan kòngílá náà ó ti tán kó bàbá ọgbà òbí lọ tẹ́yìn bá bẹ̀rù pariwo kó dà bàbá òbí lọ sí pariwo kàn máa rẹ̀ ní tiẹ̀ ní yà ẹ̀ lọ́wọ́dọ̀ níjọ́ ní ìpín ọgbà kòngílá. tó gbogbo eléyìí ó ti ń ba àwùjọ tó ń kí ṣe báwọn olórí rẹ̀ ní lọlé sún wọn ní polongo fún wọn ní táíwò ní mọ́sálásí ní táíwò ẹ̀dá kò sí tọkànnù sí tó kéwù ẹ́ sí tó kéwù kéwù nù pé ọyá tó bá di di àfa àtàwò mọ́ polongo fún ìjọba pé kí ìjọba ìjọba kan ní kọ́ wálé sí tó kéwù kéwù nù àbí kò mú tẹ́sí náà ní kéwù. sọ òun ni pé àtàwọn àṣà àbí tẹ́lẹ̀ kejìlá. عن أبي عبد الله أبي عبد الله أبو هريرة خالد بن شهاب الحمي الأحمسي رضي الله عنه أن رجلا قل خالد بن شهاب البجلي الأحمشي رضي الله عنه أن رجلا لقلك سأل النبي صلى الله عليه وسلم قل بأن النبي وقد وضع يده في الغسل لي سرلي أوان inú gàárì rànkúnmí wọ́n bí àtẹ́lẹ̀ pé ayé jihadi abdul kúrò jihadi wo lọ́lọ́lá ju kí ẹ máa ń jà kọ́l anábì wá ní kẹ́lí mọ́tò hakim anábì ní kọ́ sọ gbólóhùn òdodo ìdá sultan ìjà èrè nígbà tó bá wà ní ọ̀dọ̀ aláṣẹ tí ń ṣàbòsí kí wọn sọ bá ìtẹ̀sẹ̀ ìyàwó sí o mo ẹ̀rọ kọ̀ọ̀bá wọn báyìí lọ́dọ̀ rẹ̀ ló fi lọ́ọ́ lè sọ ẹwà àti tìǹbù ṣe ń kílẹ̀ àtó àwọn gbàtí yẹn bá yọ lódò abàdìbàdì ọkàn mu tó lẹ́yìn náà kájà wà láti tì yí ọ wọn lọ lè wo ìṣẹ̀lẹ̀ àwọn sọ̀hábà bó ni wọ́n ṣe lè pẹ̀lú hadith yẹn bó ni wọ́n ṣe lè pẹ̀lú rẹ̀. الإمام النووي رواه النسائي بإسناد صحيح ولكن سنة كلها فيها من حديث ابن رباوة wọ́n ní alìgáàrọ̀dù gbẹ̀gbọ́n ní mọ́ ìjára àárín rẹ̀ omi ọmọlókè mọ̀ fún ṣàtẹ̀ ó sì ní fatia tó máa lẹ́yìn náà ọ̀rọ̀ rẹ̀ sáàkínà sọ̀kò lọ́gbà alẹ́gọ́rí tó máa zà lẹ́yìn zayin alọ́gọ́rù wọ́n wọ̀ rí káàbù kọ́ọ̀mì jẹ̀mẹ̀lì òun náà ni nǹkan ọ̀gbọ́n ràǹkómi ìdàkárẹ̀ ní jíjìn àwòhẹ́ṣà tí wọ́n kọ́ bá fi awọ́nàbí ṣe ni àbí àṣà papọ̀ ẹni kékeré tí wọ́n fi ṣe tẹ̀ ọ̀rẹ́ tí wọ́n kí ní ẹsìn ẹni kékeré tí wọ́n fi ṣe tẹ̀ fún àfimú ẹsìn kan tí wọ́n pè ní tí ràǹkómi náà ń pè ní alọ́gọ́sì ẹni tó ní ilé òní bàbá ẹni tí ó fẹsẹ̀ tẹ ó fẹsẹ̀ tẹ ilé yẹn ló wá ń sọ àdìsí ògbọ́n látọ̀dọ̀ ànábì sọ́nà wọn àyẹ̀yẹ̀ wà láyé sẹ́nà. àdìsí àtàlì àṣàrọ̀ àdìsí ẹlẹ́kẹtàlá àni Ibn Mas'ud radiyallahu anhu Ibn Mas'ud nàbà wọ̀nyí wá qala Rasulullah sallallahu alaihi wasallam lákàtà ìṣọ̀bá yìí pé إن أول ما دخل النقص على بني إسرائيل ànábì ní àkọ́kọ́ tó kọ́ fa àbùkù fún àwọn Banu Isra'il anáwó káàná rajul yalqa rajul fayaqul èké tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tí ẹnìkan bá pàdé ẹnìkan lára wọn pé wọn ní rajulu ní àyè pé wọn ní ọkùnrin lásán ni ọ̀la ọkùnrin yìí àìmọ́ tó yìí pọ̀ ó ní súnmọ̀ náà dá rajul súnmọ̀ náà dé ètò rajul rajula àwọn olùjàlá wọn wá pé àwọn ọkùnrin kan nílà àlùwàlímà nípa wọn jẹ wàlímà nítorí náà ni pé obìnrin lọ wàlímà o ọkùnrin nìkan ní wọn lọ wàlímà àà àà ó yá nìsín ẹwù ẹwù ló bàjẹ́ ó yá nìsín kí wọn ní anáwó kánà rọ́jò yẹlò kan rọ́jò wípé tí ọkùnrin kan bá pàdé ọkùnrin kan tí kan bá pàdé èèyàn kan ọjọ́ ọkùnrin ni ọjọ́ obìnrin ni tó bá ti lọ́rọ́ jù níbi nǹkan tó ṣe pé kì í ṣe pé nǹkan tó jẹ́ ẹ̀rọ ọkùnrin àti obìnrin papọ̀ tó akẹ́bá ọkùnrin àti obìnrin papọ̀ ló adé kàn rí náà pé ọkùnrin náà ń bá wí àyè obìnrin ni wọ́n ń bá wí yìí àbáàdé ẹ̀rí àdéhùn yìí tó wá sọ pé iṣẹ́ yìí o iṣẹ́ tó ọkùnrin nìkan ni sọ̀tọ̀ bá ti rí bẹ́ẹ̀ kí ni wọ́n máa sọ pé ọkùnrin nìkan ló bá wí fún sàlẹ́bí ní àwọn ìlú ẹ̀yìn pé ọkùnrin kan àtọkùn táwọn kan bá pàdé ara wọn nígbà yẹn láwọn bá ló sọ̀rọ̀ èyí wọn ní àhàdà ìfẹ̀kẹ̀ lọ wọn bá ti pàdé ara wọn ìbẹ̀rù ọlọ́run má lè fi sàbúrú wọn lè bẹ̀rù ọlọ́run wàdà àmẹ́tẹ́sùnà nítorí ṣe yí má ṣe má ọlọ́wọ́n fẹ́ wọn bá ti pàdé ara wọn yìí ọlọ́wọ́n fẹ́ ló ṣe yí má gbàlè má ee mọ́páyà má ee má ṣe gbájú ẹ̀ mọ́ ẹ má ṣe kọ́ọ̀tù mọ́ mọ́kàndínlógún mọ́ tẹ́lájú ọ̀ṣẹ̀ tẹ́lẹ̀ wọ́n sọ fúnra wọn wọ́n sọ láti pàdé wọ́n sọ fúnra wọn gbogbo ìgbà tó bá ti sọ fúnra wọn tọ́ tó mọ yẹn kọ́ òmìnira gàjì wọ́n wọ́n ala ṣáàlì yóò tó pàdé rẹ̀ tó bá tó jọ́ kejì nípa wa bá kéré wọn lọ wàlá ayé mọ́ ìlú rẹ̀ nípa ayé kúnà akéwòn wọ̀ ṣẹ̀rí wọ̀ fàáyé nìyẹn wọn á ní sọ fún wọn ó wà pàtì yóò wà máa bá jẹ o yóò máa bá mu yóò máa bá jòkó ní aláburú ẹwọ̀n náà irú ẹ̀ lọ́pọ̀ jù ìyá máa ṣàbúrú ó máa ṣàìdá ó máa ṣe zìnà ó máa jalè ó wà ní ẹgbẹ́gbẹ́ ó máa lẹ́nu pààyàn ó máa ẹni tí wọ́n fi pààyàn ẹ̀ kò máa jòkó sí báyìí ẹ̀ tìjọ́ máa jẹun ẹ̀ tìjọ́ máa sùn ìyẹn ń gbà lójú ẹjọ́ dùkó jìbìtì ẹjọ́ dùkó ẹjọ́ bá sọ̀rọ̀ bí ẹni pé bí ẹni pé kì í ṣe aláburú rárá anábì nígbà tí kìnìyà ń ṣẹlẹ̀ wọn lè máa bá ẹnu dáàrí kàbọ̀rọ̀ bá lọ òkúlù bàbá àdé ẹ̀yìn lè bá ẹ̀yìn gbàtí kìnìyà ń pọ̀ ọlọ́run wá gba ẹ̀mí wọn rú ọlọ́run wá gba wọn rú ra wọn wọ́n da papọ̀ fún makọ́ọ̀lù ẹ̀rọ kọ́ ló apá kan jẹ apá kan níyà. ثم قال النبي أصبحت لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم إلى قول الفاسقين anabi wa ka aya ni wọn ka bọ fún fasikun kí ni aya yìí ni pé anabi ni ọlọ́run bá lànà yahudi nínú abàdé sọ̀rọ̀ ẹ̀ anabi dawud ó ṣe pèlè wọn anabi isa ó ṣe pèlè wọn ibùdó mariam kí ló fà ni pé bímọ aṣọ wọn máa ń ṣẹlẹ̀ wọn ni ọ̀kánu yà ń tẹ̀sùn wọn máa ń kọjá là kánú láyà tán náà ọ̀hún àmì mú kẹrin fàáyé wọn kí kò bàjẹ́ máa ń tó ṣe bàjẹ́ báyìí fún ara wọn sí kó tó wá ní wọn jòkó bí ẹni tẹ́ ìwé rẹ̀ àwọn jòkó sí ìdáàbò tó kọ́ kó ká wo ara wa ká ìṣẹ̀lẹ̀ tá a ìṣẹ̀lẹ̀ ìmọ̀ nílé yìí àbí ìṣẹ̀lẹ̀ tó takò tọ́lọ̀ wọn bá ń wí ni àbí ìṣẹ̀lẹ̀ tó bá wọn. tó akó máa ń jòkó sí ẹni ìṣẹ̀lẹ̀ tó pé ọ̀wọ́n á ní àǹfààní jọ́ kó wá pè kalẹ̀ wàláyé wa fún owó ìgbà òṣèlú ọ̀rẹ́ ti ìwé ẹ̀ka tí ẹ kú náà wọn kàn lọ́ba ní kéde ọlọ́gbọ́n yàrá wọn kú yìí ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ní bàbá sáré kọ́nà kọ́nà ṣàlọ́ afẹ́ ìwé tuntun wa náà dáa ẹ wò wọ́n jọ kírun ìṣá wọ́n tún jọ ṣe fàájì wọ́n ní kọ́ọ̀bù kan tó fọ́ wọ́n tún kọ́ọ̀bù yìí fọ́ ni bẹ̀rẹ̀ ìrẹ́lẹ́ òun kò sí gbà wọ́n fi rà ní kọ́ọ̀bù ó wá di aago mọ́kànlá alẹ́ ó ṣe fàájì ìdáfá olóòmù ẹgbẹ́ òǹdà ẹgbẹ́ ó lè bẹ́ẹ̀ kí nǹkan kan ò ṣe tó fojú hàn nù tó òun ní ìfẹ́ aago méjì lọ́gbọ̀n síwájú ọlọ́wọ́ wa tó ta ló wá mọ̀ bí tó ń kálukú ló ṣe inú ìjọ nǹkan wá wọlé níta burúkú yẹn ilé ìjà ó kòlù aago yìí lábẹ́ wá wọlé kù kì í ṣèjòkó ìyọnu sí ìbàjẹ́ tó ń ṣe ọ̀hún wá ń fà ní láti máa rí ife bá sọ̀rọ̀ o. àwọn kí wọn kàn máa dúró sí yàn wọn tó ń jọmọ rẹ́rìn ẹjọ́ máa jẹ ẹjọ́ máa mú lóníbàjẹ́ lónìsìnà ló lé oúnjẹ ìtì ẹlẹgbẹ́ ẹni tó wà ní ẹgbẹ́kẹ́gbẹ́ kẹsẹ̀ wá ní láwùjọ yìí tàbí kí wọn máa pariwo ẹgbẹ́kẹ́gbẹ́ táwọn ọmọ wọ̀nyí ní sukùl lánàá yìí là ń bá ọmọ kan wí ọmọ ẹsẹ̀ fún ọjà parí jẹrẹ tírì ni ní ọmọ bá wí ló bá ń lọ pásọ̀gà ọ̀gá bá bẹ̀rẹ̀ sí ní lu ọba dúró pẹ̀lú ọ̀gá bá mo yìí pé àwọn ọ̀gá mi náà dájú náà bá sí ní olúkúlù ọ̀gá tó bá tán ní pé wọ́n sá dàkúlẹ̀ náà ń bí lẹ́jọ́ mo sáré pé ó ti bẹ́ẹ̀ kàlọ́ láti fi sòkòtò ìṣàwùrọ̀ àti sòkòtò kan náà lọ́wọ́ yìí ni gbàtí mo rà á fi sòkòtò mẹ́ta lọ́wọ́ papọ̀ níka mẹ́ta ọwọ́ ọwọ́ tọ́sà lè ní ah, ṣe ń tó àpò lẹ́nu ní ṣùgbọ́n mo bá lẹ́kẹ̀ẹ́ rẹ̀ ìdílé rẹ̀ kí ló ń ṣe òun lè lò ó ti rẹ̀ òun ti gbẹ́ òun ti ẹgbẹ́ ọmọ kékeré gbá ọmọ lọ́dún wá kún bẹ́ẹ̀ nu sẹ́ni pọ́jọ́ ọjọ́ ọjọ́ lọ́rin ó burú ọjọ́ wájú lọ́rin burú sẹ́ni pọ́n tó dàgbàlagbà náà nì àwọn tó mọ̀ yẹn pa ní padàgbà àwọn tó mọ òrìjà wọn mọ jìbìtì lù wọn mọ gbogbo agunmọ mọ àti àwọn ọmọdàgbà tẹ̀lé kọjọ ẹ̀ àti kọ́nà kọ́sà àwọn ará yìí kọ́nà kọ́sà fi súnà kó fi gbalẹ̀ kó fi súnà kó fi gbalẹ̀ ọ̀la ìdílé mú wa ní ìsinmi o láì súnà àní ní ìsinmi àní ní ìsinmi o inú wàhálà lámàjì làmùsùn inú wàhálà lámàjì làmùsùn abẹ́rẹ́ tó bá ní súnà nìkan ló ti máa dá ìsinmi sí nínú ẹ̀mí rẹ̀ ìsinmi lè máa wàhálà lè máa wọ́n láwùjọ o ìgbà òjò máa wọ́n wù ú àmọ́ wọ́n súnà ó sì máa dá fọkànbalẹ̀ lórí ìsinmi ayé tiẹ̀. sọ wọn ni pé alẹ́ wa ń káyà yìí alẹ́ bí ní àwọn bàbá sọ̀rọ̀ yìí ọlọ́run lálà sí wọn ọlọ́run láàánú wọn látara pé kí n sábà rí ìbàjẹ́ wọn kí n kọ̀ tára kẹsíra fún yẹn ọ̀rẹ́ wọn làwọn tó ti ṣe ìbòrí apààyàn alùjìbìtì onífá mẹ́rin wọn jọ rẹ̀ wọn wọ̀là bí sàmà fàdùdàmẹ́ lẹ́hùn àǹkùtù ọlọ́run bá ní aburú wọn tì síwájú fún ara wọn yìí. ثم قال أنا الواسط رايك كلا أنا بني ولوم هي أولي والله أنا بني مفشر وغفور لتأمرن بالمعروف ندى oníkẹ́ni pàṣẹ ni wọ́n lè tẹ̀lé àwọn nà áyìnbó ìkà dandan oníkẹ́ni ọkọ̀ ìbàjẹ́ wọ́n lè ta kó dandan nà áyìnbó àyàdì ẹ̀rọ ayẹ́dẹ̀ bọ́ọ̀lù àdàdé dandan oníkẹ́ni gbá wọn alábòsí mú wọ́n lè sàbòsí kẹ́ wọn lọ́kẹ́ lọ́ba alábòsí ni ọ́ alábòsí ni ọ́ tẹ́lẹ̀ bá wílọ̀ tẹ́lẹ̀ wílọ̀ inú wọn kúrò wọn bá kàn wọ́n ti fẹ́ ìbàjẹ́ alábòsí ni alábòsí náà tó ní wàhálà tí wọ́n pọ̀ dé ní òun ní òun ní òun ní òun ní òun ní òun ní òun ní òun ní òun ní òun ọmọ ọmọ bá gbọ́dọ̀ ló tiẹ̀ gbọ́dọ̀ ló tẹ̀lé ló lò ó láàlá ìlọ́lọ́. ẹ wò wá òpin ilé ìlú àwọn ilé àwọn ilé ọ̀fẹ́ náà ni o ẹ wò kan yóò mọ àwọn àtàlẹ́ ti bàjẹ́ láwọn kan bẹ sáńgbé lẹ́bẹ̀. kọ́ra náà ọmọ sọ wọn ẹ̀wọ̀n bá wọn ìwádìí wọn ní tí ọmọ tó bá ń pa ìyá rẹ̀ gan àbọ̀pá bàbá rẹ̀ ìgbà tó bá ti yá tó bá ti yá ó ń padà rí ó ń padà rí oorun tó sì máa ní àwọn pàtì tiẹ̀ náà ìgbà tó bá yẹ lọ gbọ́ ẹ̀ ẹ̀yà ń yan láti ìjọba ẹ̀yà ń yan láti ìjọba mi kí ọkà àdéhùn rẹ̀ irú àdéhùn ló lè kẹ̀yìn rárá ayá tó wà ní pípa ló tó pa sọ alẹ́ sọ̀rọ̀ àṣẹ́nà ó ní kàdúkẹ́ mọ́ gbọ́ wa alábùsí mú ọgbẹ́ mẹ́tẹ́kọ́ sábùsí o. ولا تناظرنه على الحق أبرا ولا ولا wàlá ta fẹ̀rọ náà wàlá hàkẹ́ àtọ́ra ànábi ń dandan òun ni kẹkẹ fà lórí òdodo kó ṣe ń tipa wàlá ta sọ̀rọ̀ náà wàlá hàkẹ́ kọ́sọ̀rọ̀ kẹ jẹ́ ń pa lórí kọ́ máa ṣe òdodo kó ṣe òdodo irú ẹ̀ ní àwọn àdúgbò bá jẹ́ ìlú òfin ẹ̀sìn tó ni ọ́ gba àwẹ̀ wọn òní fún lóúnjẹ ó fún lóúnjẹ tàbí rẹ jẹ ó sì wúlẹ̀ gbà bá jẹ náà ni ó di sínú kó tó jẹun àwọn ẹni tó yẹ kọ́ gbà tó ọ̀pá yẹn ọgbà rẹ sísì ọgbà nípa lẹ́yìn ìgbà bá yọ̀ọ̀dà rẹ tó pé ó ṣèṣì tó ṣèṣì ni wọn àti mọ́lé ti pa àwọn ọlọ́wọ́ tó fi tóbi tó fi bọ́ wájú ọlọ́wọ́ tó fi ní jíyà lọ́kì yá tó jẹ yá yé. sum aw abilẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ bó ná lọ́ òbí kúlù bí bá àdínkùn àlàbà àjò anábìrì àfikọ́lọ́ kọ́ máa torí gbára yín tẹ̀bálẹ̀ ní ṣogbó tí mo sọ yìí àdánwò ọmọ bá yín lọ́tún ló sì ní túmọ̀ lẹ́yìn ànánà kún kàmẹ́là àyànfẹ́ ọlọ́run àńlá náà yẹ kó sì lánàá àwọn bàbá ìsọ̀rọ̀ yìí lóko yóò gbé jìnnà sí ìkẹ́ ẹ̀wà nírà nù ẹ̀yẹ́ rí kẹ̀kẹ́ kama gẹ́gẹ́ bó ti gbé àwọn bàbá ìsọ̀rọ̀ yìí jìnnà sí ìkẹ́ tó ń gbé ọ̀rọ̀ nípa ìkọ́ ìbàjẹ́ àti ìmọ̀ pàṣẹ dáadáa lábẹ́rẹ̀ láti rí àwọn ará ilé wa àwọn ọba ti di yẹn lọ wọn ń lé àìṣe ọ̀káká àkọ̀wé gbogbo wa ti ẹ̀kọ́ bá ṣe bẹ̀rẹ̀ látara àwọn ilé àwọn ará ilé rẹ̀ ní kò yé wọn ní kò yé wọn bẹ̀rẹ̀ láti ilé ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ àwọn òbí rẹ̀ kíkọ́ máa gbogbo ohun ṣàlàyé fún kó yé wọn lọ́nà tó wọlé nìyí kó làtẹ́ka máa jà kẹ́ máa jà kátà máa pé òun ṣe dáadáa wọn ká pé bí ah, ọmọ yìí ìtútù gbé sọ̀rọ̀ wọ́n tó wá kan àwọn tí àjọ wúlò fún àwọn àjọ rìn àwọn àjọ alábàgbé ìkọlọ́n kọ́mọ́ ṣe wá ní ẹni tó máa rí ìbàjẹ́ tó máa fọwọ́ lẹ́rán o kọ́lọ́n kọ́mọ́ jẹ ẹni tí ó rí àǹfààní àti kùnà sí dáadáa tó ti fọwọ́ lẹ́rán o kọ́lọ́n kọ́mọ́ ṣàfàánú fún wa kó bá gbé ìbàjẹ́ jìnnà ní àwùjọ wa kábàlẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ السلام عليكم ìbéèrè lọ báyìí ẹ ṣàlàyé àlàǹsọ fífi ọkọ̀ àpé nǹkan tí ọlọ́run sọ nínú sọ́tò ìmáyà bákan náà tí ó tọ́ka jẹ ọkùnrin èyí tí a kò mọ irú ẹran tó jẹ́. ẹran òní tí a máa ń lo ẹran tó jẹ́ tábẹ́ tó bá máa ń jẹ ni kó béèrè lórí ọ̀nà òun eléyìí. tó bá dé pé ẹran màálù ni tábà bá lẹ́rìn ẹ̀sìn ni ẹran kọ́mí ni ìyẹn lè jẹ́ tó bá ti mọ̀ pé nílùú mùsùlùmí ni wọ́n ti kó wa tó lápòjú kan ní pé láti mọ́ọ̀tì náà ti kó wa àfikẹ́ bá mọ̀ pé wọ́n máa ń bí àwọn tó ń jẹ́ àwọn ọlọ́dẹ tó máa ń tẹ ìgbẹ́ tí wọ́n sì mọ̀ nípa ẹ̀kọ́ bá a ṣe máa pa ẹ̀rọ ṣùgbọ́n mi àwọn ẹni àwọn tó akóyè máa pé àwọn òjò yìí àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni tí bá a ṣe ń dẹdẹ gan ó yé wọn ìyẹn ló jẹ́ oníkẹ́ tó máa wájú pé tó bá ti bá dáhùn ní pé mùsùlùmí náà ti gbé wá àmọ́ bá ah, máa ń da oko lẹ̀ àmọ́ tó mọ̀ onídìí kọ́ ma wá òpin bóyá bóyá bóyá ò ní bùkátà sí ìlú eléyìí tí wọ́n lọ ọ̀hún àyẹ̀ ìfi ọ̀pá ọ̀fà pé nǹkan olóńgbò pé ní alhamsọ́ọ̀bù ní alhazilamu ní kìí sàmsọ́ọ̀bù alhazilamu ní ẹni ẹṣin sí ọ̀pá pé nǹkan ní alhazilamu alhansọ́ọ̀bù ní àwọn òòsà jámọ́ olóṣù al-azlam ní àṣọjà ìléyà wọ́n ti máa ń fi ọ̀pá pé nǹkan òun ni pé wọ́n lè kó bóyá bí àwọn nǹkan mẹ́ta kalẹ̀ sí ọ̀kan kan ìkó tóbi ìkó tó tóbi díẹ̀ ìkó tó kéré ṣùgbọ́n wá ní bóyá pẹ̀jù àjọ ní ìkànnì ìsìn káyọ̀ tó bóyá àjọ dáko lápẹ̀jù àwọn kúrú láti pín kínní ìyàtọ̀ tí ẹ̀bùn wa ní nǹkan àwọn kúrú láti pín a tún wá pín àwọn kínní yẹn yóò á gbé sí wọn lè gbọ́dọ̀ kó máa ta ọ̀fà máa ìyẹn pé tó tóbi o wọn tó bá wá rí sẹ́ẹ̀tì tó bá mu wọn ló kù tó ní ìfi ọ̀pá yìí pín nǹkan tí ń sọnù tó ń tó pẹ́ ní pín fúnra yín kí wọ́n á ní ọ̀fà lẹ́ẹ̀mọ́ tó pín tó léyìí nǹkan tí kò bá mu lóyún náà ọ̀yà ẹ máa fi òkú wọn lẹ̀ wọn bàbá wa lónìí lẹ̀ yìí àwọn ibi tí wọn bá délé lẹ̀ kò dé náà ni lẹ̀ rẹ nǹkan pè ní àsìlámù ara àsìlámù rẹ kí ló rí kílẹ̀ lọ lè wá àwọn tó bá yín wọ̀n àbí bí wọ́n tẹ̀ máa fi ẹsẹ̀ kẹ́ka ẹsẹ̀ ní pé ọgọ́rùn-ún ẹsẹ̀ ní ìwọ́n mú bí ọgọ́rùn-ún ní ìwọ́n mú bí ọgọ́rùn-ún ní ìwọ́n mú bí tó àdúgbò wa ní òkú lálẹ́ ṣé nígbà tí mi bá lẹ́kùn ọmọ tí òjò ọmọdún mẹ́rin lọ tó ń lẹ́kùn ọmọ bàbá kan náà ti ní wá bóòlù kó jẹ́ ilé tó bóòlù tilẹ̀ gbogbo tẹ̀lé kò jọra wọn sọ ìlú ẹ̀ náà pè ní al-azlam wallahu a'lam. Assalamu alaikum. Wa alaikum assalam. nípa nìkan ẹ dákun ṣé tí ìyẹn bá tọ́bù tó sì níyàwó nílé àmọ́ kò mú ìyàwó lọ wọ́n ní ìyẹn lè wá obìnrin kan láti bá ṣe nǹkan papọ̀ ní pé tí a bá ṣe tán kí èèyàn fún un ní owó rẹ̀. ìyẹn kọ́ máa lọlé aṣẹ́wó wọ́n tún lọlé aṣẹ́wó náà ṣùgbọ́n bèrè kan ní lọlé aṣẹ́wó náà wọ́n sọ obìnrin aṣẹ́wó ní ọ̀rẹ́ lẹ́yìn ẹ̀dùn bá ṣe lẹ́yìn òun kàn fi ọkọ̀ ẹ̀sìn fojú láti pé òun ṣe nìkan òun tó àná nìkan òun tó àná wọn rí bá a sí nǹkan àwọn mọ́tò àwọn ṣí àwọn ṣe òun pẹ̀lú àwọn ní alubait àwọn tó máa ń ṣe ni pé wọ́n ní tábàlì obìnrin nìsín òun ní yọjú sí àwọn bàbá rẹ̀ torí kò sí bàbá tó ń sọ fún pé ìfẹ́ ọmọ rẹ lóṣù méjì òun àfilẹ̀ àbíkọ ọmọ rẹ ní ọ̀sẹ̀ kan òun àfilẹ̀ òun lọ́rọ̀ bàbá láàrin ọkùnrin àti obìnrin náà ni ọ̀rọ̀ yóò jẹ yóò ti wáyé wọ́n sọ pé ìlú ló ń ní ìgbà tó ń ló sì fún bàbá òsì ń gbọ́ ènìyàn kò ní gbọ́ ó sì mọ bára wọn ṣe ọ̀sìn náà lọ sórí lẹ́yìn abúlọ́lá yìí abúlọ́lá yìí ṣé wọ́n lọ àyà. asalaamu aleykum. wa aleykum salaam. ìbéèrè yìí lọ báyìí ni aláàbọ̀ ju apparently amen my question goes thus how a child will correct his father when he sees what he doing to his life like wearing go go yarn náà tí èèyàn bá lákìyèsí pé òbí yẹn ń ṣe kankan tí kò dáa Islam ọkọ ní àwọn ọ̀nà tó dára láti fi làkìyèsí wọn sí ìjàlábẹ́ làkìyèsí wọn sí. àwọn kọ́ni tó kí wọ́n nìyẹn kó mọ ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó fi orí di bàbá yẹn àbí màmá rẹ̀ lórí ìbàjẹ́ tó bá ń ṣe kì í ṣe kọ́mọ wa pariwo níta tó bá yẹ kẹ́yìn wọn náà wà lé bí i àwọn béèrè ìwọ ọmọ ìwọ yìí bá ọmọ òfin yọ mi lọ́wọ́ pariwo ohun tó wá sí i ọlọ́wọ́ tó wá sí i rẹ̀ níta ṣùgbọ́n náà wọ́n lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti wà lè ṣe àlàyé fún wọn. irú àpèjú ìtẹ́ni yìí wọ́n lè ṣe tó bá bàbá tó bá ń lo ọ̀ka góòlù bóyá ẹni tó bá lè kà ní bóyá kẹ́rù lè kà á bóyá ìwé ló lè kà kí ọ lè wá ro àdéṣà kàyé àfihàn fi hàn pé à ìjọ kẹka yìí ọ bàbá tó bá lè kà yọ kà wọn náà tún ṣe nínú ìrẹsì pàṣẹ mẹsàgì yìí sòkò méjì kan ní ọ̀gá yìí ìdílé kan kódà tí wọn bá dé wọn tó wọn rántí bóyá fún wọn kà pé kódà kí ọkùnrin wọn lo góòlù yẹn tàbá wọn kọ́ wá fún wọn wọn ò rántí rẹ̀ pé lọ́la àwọn ń lọ tó lọ́wọ́ di ọjọ́ kejì àní ṣé àdúgbò náà wò sí ẹ̀ka kódà nígbà mi wọn máa kí lónìí tó ti bá wọn tó bá wọn gbọ́dọ̀ mọ̀ pé ibi kọ́ ń sọ̀rọ̀ confidently tó kọ́ kàn máa máa ní ẹ ẹ pé bàbá sí ẹ àdúgbò kí ni àdúgbò náà wò sí ẹ̀ka òun ló ti wò pé ọmọ yìí ń fún ọ tí ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀fẹ́ yìí ni ẹ̀fọ́ iṣẹ́ tàbí tàbí wọn á kàkọ́. ṣé àgbo ti yàtọ̀ síra wọn ọ̀rọ̀ kan náà ni àgbo ti yàtọ̀ síra wọn tó gbogbo àwọn aládàlúgbà wọn náà ni ìyẹn máa ń fi mọ̀ pẹ̀lú ẹni tó bá jẹ́ ẹjọ́ jẹ́ aṣáájú fún yàn tó kí wọn lọ sí máa ń wúlò ká wọn yín rẹ̀ pé ṣé àgbéṣe gbòdì yẹn àwọn àṣàlàyé wọn bá fún agbègbè yẹn ní à bẹ́ẹ̀ ni gbogbo tó bá jẹ́ àìdá tó bá láti èsì pé nígbà mẹ́lí ọ̀fẹ́ àbí ọ̀fẹ́ ìwọ́n wọn náà yóò fi ṣe àlàyé fún un kọ́dà ló ń sọ akọ́mọ tí kò lè kó bàbá rẹ̀ lójú ni tó kó wá ẹni tó bá dé wá jẹ́ ọ̀rẹ́ wọn tó súnmọ́ wọn bí nǹkan náà bá yẹra ṣàlàyé fún àwọn àti àwọn ẹ̀mí ìlú tó lè sọ fún wọn wọn fẹ́ yóò lè àlàyé fún wọn kàbá wọn. tó àwọn ọ̀nà tí wọ́n bá sábà tí ó sáfihàn ìdí ìrìn tọ̀. والله أعلم. Bákan náà, can a Muslim embalm Muslim delight for two or five days in waiting for the person's children? Okay. Ah. Òkú Mùsùlùmí kò bá mu. Kọ́lá ní tó dájú gbogbo tí Mùsùlùmí bá kú sí náà ní kí wọ́n ṣe é sí àbíkú àbíkú bá sí àyè kan lè sísí ní ìlú òyìnbó àwọn tó wá ṣe pé àyè bá ń bẹ tó ń sọ mùsùlùmí sí kí òun gbé lọ síbẹ̀ náà ní kí òun máa gbé káàkiri kí òun máa gbé sóòlù wa eléyìí kọ̀ ọ̀bá wọn. ṣùgbọ́n kan náà anabi sọ̀rọ̀ torí pé kí ni tó bá pẹ́ ní ẹgbẹ́ ni ìgbìmọ̀ ẹ̀ ti sọ̀rọ̀ ní ẹgbẹ́ báyìí rẹ̀ tó bá ti pẹ́ ní ibú ni ọ̀ṣọ́rùú tàdọ̀ ẹ̀rínà àyìnká àbíkà aburú yẹn ẹ̀yìn ti kéku lọ́rùn ti yẹn yẹn ètò lè ti bá iṣẹ́ rẹ̀ kọ́ ọmọ lè bá ọ̀dà kí ọmọ ti kí òkú ọmọ pẹ́ nílẹ̀ àlọ́ ọmọ rẹ̀ là tó bá ṣe pé nǹkan kan bẹ ṣe tó ní bùkátà sí wọ́n fi ní wọ́n fi kalẹ̀ tó lákòókò bí ẹ̀fẹ́ káwọn èèyàn pọ̀ láti wá kí wọn ló kú nìkan lọ́wọ́ agbó mẹ́wàá láàárọ̀ ẹ̀ wá kéde èèyàn alásàlù ni ẹgbẹ́ sí kọ́pùlà ìlànà àyílà sí alásàlù lẹ́kẹ̀ọ́ sílá o nítorí kí ni nítorí kí àwọn ọ̀kan bá lè ọ̀dàdà láti fi ṣètò àwọn tó wọn olóko yìí ti dé èyí ká ló ti rẹ̀ lọ́la èyí ká ló à tí wọ́n bá dé wọn kù jẹ ni àbí ilé òbí tí wọ́n bá dé àbí òjì oní tó òbí ṣe ṣe wọ́n lọ ààyè. Assalamu alaikum. Wa alaikum ẹ dákun ẹ àlàyé nípa pé wọ́n ní tí adébá bu jẹ adébá bu tí fi ẹnu sí nǹkan ní ẹ̀mẹ̀jẹ ẹ̀jọ̀ tó bá jẹ́ pé jẹ ṣé ó pọ̀ ní ẹ̀mẹ̀jẹ na òun ni kí tí àwọn ajá bá kẹnu ọnú abọ́ tó bá wá yí àwọn rẹ̀ tó yí àwọn tó yọ àwọn rẹ̀ jáde náà fi lè wá lára òun náà òun jẹ́lẹ̀ wọ́n ó fi ẹnu ó yọ àwọn ó fi yí abọ́ náà làlẹ́ mi ní ká fọ ní ẹ̀mẹ́jì kọ́lá tí ajá bá fi ẹnu sí aṣọ òun ní ká fọ lẹ́nu ẹ̀mẹ́jì ní alẹ́ ní ká fọ lẹ́nu ẹ̀mẹ́jì bẹ́ẹ̀ náà yóò túmọ̀ sí pé kò kírun dáadáa bá fi ẹnu sí aṣọ ọ̀yàn ìgbà yé á ilé ní ìgbúra jáde o ìgbà ní gbọ́dé ó fẹ́ ó ti bó ti bá aṣọ ìjẹ́mọ́lá ah, àbí kí n lọ lè gbọ́ lẹ́yìn náà àìní lọ́kẹ́ wo sínú àmì sọ̀rọ̀ ọ̀sán náà náà ni òun ti fún wa bọ̀ ṣùgbọ́n ọkàn ṣe náà ni pé ká fún wọn bá ní ojú kéèké wá ní ojú náà kò sí nǹkan tó yàtì àmútọ́ apábọ́bá ni torí àwọn ẹ̀sìn náà lè rọ́pọ̀ ní ẹ̀yìn yìí tọ́tajà bá bú yẹn jẹ onídìí kan ẹni wọn afọ lẹ́nu ju owó lẹ́nu owó níwẹ̀ lẹ́nu ju o òun tó kàn ní kó tó lórí àwọn dókítà kíákíá wọ́n ti tó ní ìtọ́jú tó bá tó bá yẹ ní ọ̀rọ̀ kan sọ àwọn ìlú ìgbà wáyé. Salamu aleykum. Wa aleykum salaam. Bí àpẹẹrẹ ẹni tó jẹ́ ọmọ Ìbàdàn, ṣùgbọ́n Ìlọrin ló ń gbé ó wá lọ sí fúgàmù ní Kaduna ṣé tí ènìyàn náà bá wá sí Ìlọrin padà fún bí ọ̀sẹ̀ kan tí ó wẹ́ tí ó ẹ̀yìn yìí lẹ́tọ̀ọ́ sí ìmáa ní ìrọ̀kù. ẹgbẹ́ nìyẹn ẹgbẹ́ Ìlọrin ní ní òkúta olùgbé Ìlọrin ni fúgàmù tó wá lọ sí ní Kaduna ó ń jẹ́ àlejò àlejò níbẹ̀ nù bó ṣe wá wá sí ọ̀rọ̀ padà wá sí ìlú nàìjíríà gbé náà ni irú ẹni ẹ̀ka fọmọ ọ̀yọ́ tó jẹ́ tó bá lọ sí ọ̀yọ́ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣàfihàn ọmọ dé òkú bẹ́ẹ̀ náà tó ti mọ̀ fọmọ lọ́rin ní ìlànà òun ó gbé ìlú ìwé lọ́rin ní irú ẹni tó bá wá sí lọ́rin padà yóò máa pé òun kò ní dí ìrọ̀kù wọn lọ àárín náà. Assalamu alaikum. Síwájú ká tó ka ìbéèrè rẹ̀, ìdílé yìí ni ìkéde àwọn tẹ̀wọ́n lè tẹ́lẹ̀ fún Muslim brothers. Wọ́n fẹ́ wá síbi kókà tó máa ń ṣe wọ́n ní yóò wá ní ìṣàlá ní aago mẹ́rin lọ́la mẹ́rin àbọ̀ wọ́n sá sí ìtẹ́lẹ̀ fúnfẹ́ àwọn dòkítọ́rù wa àfẹ̀sákàláró àfẹ́kọ̀ ọgbọ́ ọ̀há àwọn ń bọ̀ wá tọ́pìkì tí wọ́n gbé kalẹ̀ ní Islam fi àkẹ́kọ̀ọ́ tó sọ̀rọ̀ sí Islam in real picture wọ́n ní Islam nínú àwòrán bí Islam ṣe ń tẹ́lẹ̀ náà fẹ́ sọ̀rọ̀ ìfọ̀rọ̀lá bákan náà asalaamualeykum. The only way to pray when an individual Muslim was invited to the ceremony of a non-Muslim and a person go there, Zakumullah Ọ̀pẹ̀yọ̀. Ẹni tí wọ́n máa ń ṣe ayẹyẹ àwọn tó kìí ṣe Mùsùlùmí, wọ́n bá kó èèyàn sí. Tó bá ti mọ̀ pé ìbàjẹ́ ń ṣẹlẹ̀ lélẹ̀, kó wọ́n má dé kó jẹ́ ti Mùsùlùmí gan-an kíni wọn kì í yọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn bá rí alùsùn náà tó bá ní ìlú òkè lọ sí ìlú òkè ní ìlú òkè wọn ni kílódé ìlú òkè lẹ́nu ìlú òkè torí pé kí ni olójú òkè tẹ́ lọ tẹ́ lọ rí ìbàjẹ́ lẹ̀ bẹ́ẹ̀ lọ bí ìyàwó olúwa yìí ẹ bá bàjẹ́ lẹ̀ ni bẹ́ẹ̀ lọ kó wọn ẹ bá ìbàjẹ́ lẹ̀ ni nínú àyè àbí kó wọ́n àti sẹ́mọ̀ ni wọ́n ya gèlè kalẹ̀ ńlẹ̀ tí ó gbọ́ ohun obìnrin fi ń yọ kalẹ̀ sí ìbàjẹ́ kọ́ nìyí o ẹ́ so náà ni ó lùlù ó jò ó lè lọ́ọ́ lọ bó jẹ́ ti mùsùlùmí gan ìwọ̀n gbọ́dọ̀ lọ tó dáa lẹ́yìn ọ̀dọ̀ sọ́nà ó lọ sí wàlímọ̀ kan tí ń bọ̀ wá ojú wọn wá ya oríṣiríṣi àwọn àwòrán sí i wọn aráàlú jẹ àlọ fún ìgbà sọlọ sọlọ ìlà rẹ àlọmọ padà sílẹ̀ ni straight ọ̀rọ̀ ah ìròyìn rẹ bẹ́ẹ̀ ni Umar bẹ́ẹ̀ ni ni ìmáàmù Awza'i wọn sọ pé náà ló la nahnu walimatan fiha tabulun wala mẹ́ẹ̀dà ọlọ́run kí ń lọ walima wájú fún ọmọ lílù níbẹ̀ tó máa kọ́ tó máa jó àwọn èdè ìlú àwọn walima.

yéésù ọba mi gbàdúrà rẹ̀ á wọ́n tó bá ní ọlọ́run ẹlẹ́dàá tó bá mi dúró sí ọ. ẹ̀ka mi mọ̀nà. tòkí ni ọlọ́run ẹlẹ́dàá á bá mi dúró sí ọ kí o sàmì tí tí ó bẹ́ẹ̀ ìròyìn ìtumọ̀ sí bóyá ìròyìn sàmì tí ọlọ́jẹ́ tó ń wá ṣe àdúrà fún yàrá. والله اعلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك àwọn tó ń kíjọ mọ ẹ bóyá nífẹ̀ẹ́ àwọn mọ́kànlá ni wọ́n.